ǹjẹ́ ká máa kí gbogbo ẹ̀yin tẹ́jú lólùfẹ́ wa ká máa kí pẹ́kú lórí àsìkò yìí ní gbogbo abá ibikíbi tí ó bá bá yín gbogbo àyíká ká máa kí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń láǹfààní àti máa wò wá wípé ẹ tún sí ilé agodo QH radio studio ilé ìta wà ní Accra ní Ghana akínyín lọ́tún akínyín lọ́sì akí gbogbo wa jákèjádò àgbáńlá ayé wípé ojú ẹ kú ìfẹ́ wa ẹ kú àdúrótì àtúndé o gẹ́gẹ́ bí ìṣe wa Quadri Hamzat òun ló kọ mi díje babjé ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ pé ètò ti bẹ̀rẹ̀. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́ wa látàárọ̀ ìpè tiẹ̀ ti ń pọ̀ àwọn kan ti ń pè wá pé kí ló ń ṣẹlẹ̀. kí ni ẹ kò sí gbogbo wọn ló ti sọ pé kí ló ń ṣẹlẹ̀ kí ni tó ń lọ òní à ń pa gbogbo ẹ̀pọ̀ náà ni adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá wípé ẹ ṣe adúpẹ́ tẹ́ nífẹ̀ẹ́ wa ní QH radio láti Accra to the world ni. balógun babájídé ni orúkọ tèmi àti dé sórí ètò náà nìyẹn ètò ti bẹ̀rẹ̀ current affairs ọ̀rọ̀ tó ń lọ um, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí. tó wọ́n ní bí iṣẹ́ ò bá ti pẹ́ ni ẹnìkan ò kì í pẹ́ iṣẹ́ Mr Ibrahim Malaika láti Dubai mo ti rí mẹ́sẹ̀gì yín àwọn eléyìí wọn á ti dúró ń bẹ̀ pé ṣejú àwọn <laughs> wọn á ti dúró pé ṣejú àwọn báyìí báyìí òun lè tó yẹn fi máa bẹ̀rẹ̀ wọn ní alhaji and dj babs j i greet you now <laughs> ẹ ṣe gan ni mr ibrahim alaika láti dubai now ẹ̀yin yẹn ibi tá à ń lọ orí ọ̀rọ̀ ọba elégùsì ni o hmm. orí ọ̀rọ̀ ọba elégùsì ibẹ̀ ni à ń lọ ní orí ètò wa fún ti ọ̀tẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé social media kún lánàá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó kún débi wípé ó kọjá sísọ <laughs> ọba elégùsì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sẹ́ndà ọ̀pọ̀lọpọ̀ fídíò sí mi pé ọba elégùsì ọba elégùsì ọba elégùsì ló ní ni wùmí ni wùmí bílẹ̀ àm fún yes bí wọ́n ṣe pùtẹ́ nìyẹn mo ti ẹ̀ wo fídíò kan níbi táwọn kan tó dàbí babaláwo ti gbé ọ̀rọ̀ tán ní ògbè fòun fólóhùn àbí nǹkan ẹ lọ gbọ́mọ fọlọ́mọ wọn lọ́ba elégùsì ló nílé àwọn ibi tí à ń lọ lórí ètò lẹ́nìí gangan gangan nìyẹn eh. ẹ wá jẹ́ òtòrí ọlọ́run gbogbo yín tẹ́ bá ti darapọ̀ mọ́ ètò mi ò fẹ́ kẹ́ kánjú mi ò fẹ́ kẹ́ kánjú rárá torí pé ọ̀rọ̀ yẹn special topic ṣẹ̀dẹ̀ ní gbogbo yín tẹ́ jẹ́ fáǹsì wa gẹ́gẹ́ bí a ti máa ń sọ ẹ má gbàgbé pé a ní pọ́lísì tá à ń tẹ̀lé ní KOH Radio a dẹ̀ mọ̀ pé bí èèyàn bá ṣe rí bẹ́ẹ̀ náà ni irú àwọn èèyàn tó ń tẹ̀lé ṣe máa rí mo nígbàgbọ́ pé concept tá à ń gbé kalẹ̀ láti bí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fáǹsì wa náà ọ̀dọ́ ẹ̀ lè má wo àwọn channel mi káàkiri ṣùgbọ́n mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wa ẹ dẹ̀ máa ń reason pẹ̀lú wa tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọba Elégùṣì òun la fẹ́ sọ ariwo ń lọ lọ́tún ariwo ń lọ lọ́sì ibi tá a fẹ́ tọwọ́ bọ̀ lẹ́nu òun ni mo ti sọ fún yín yẹn but gbogbo ẹ̀yin fáǹsì wa pátápátá a fẹ́ fún yín ní ìròyìn wípé a nífẹ̀ẹ́ a dẹ̀ cherish yín gan a dẹ̀ kì í fẹ́ kí nǹkan kan ṣe yín torí pé ẹ̀yin lẹ̀ ń sọ fún wa pé ká máa tẹ̀síwájú ìfẹ́ tẹ̀yin ní sí wa làwa náà tó fi ń ṣe ní ìsì nítorí náà a gidi gan lọ́wọ́ yín ṣùgbọ́n ìṣẹ́jú kan tẹ́ máa ń yá wa yẹn as usual ẹ̀ máa fún wa náà ni láti fi ẹsẹ̀ kan kọjá lọ sí ọ̀dọ̀ ìkan nínú àwọn iléeṣẹ́ tó ń ṣe onígbọ̀wọ́ ètò iléeṣẹ́ renix reshape tí wọ́n wà ní Houston Texas ní orílẹ̀-èdè Amẹ́ríkà ṣé mo sọ fún yín wípé àwọn oògùn ìbílẹ̀ tí wọ́n ń ta orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti ń produce ẹ̀ àwọn oògùn ìbílẹ̀ tó jẹ́ pé wọ́n ń produce ní orílẹ̀-èdè Amẹ́ríkà òun ni nǹkan tí wọ́n ń tà ní iléeṣẹ́ renic reshape tẹ́ ẹ bá wo ara tiwa náà bó ṣe ń jí pépé product wọn ló pọ̀ jù náà àwọn nǹkan tá à ń lò mo sọ fún pé oríṣiríṣi àwọn product ni wọ́n ní wọ́n ní kan tó pè ní ẹ̀ẹ́ eh, tí ẹ tata sọ pé ó ṣiṣẹ́ fún aṣàlàyé ẹ̀fín láwọn àsìkò kan pé ó ṣiṣẹ́ fún BP ṣe é rántí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ kọ́kọ́ gbọ́ ìpolówó wọn náà tẹ bá ti gbọ́ ìpolówó wọn ẹ wá mọ nǹkan tó ń ṣe ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ìwọ tó bá wo inú body system ẹ bóyá inú ara ẹ ni o àbí ní ìta àbí nínú egungun àbí lójú àbí lórí anything tó bá jẹ mọ́ body system ẹ yẹ̀ wò kó wá béèrè lọ́wọ́ wọn lè ṣe Renix reshape wípé irú nǹkan báyìí ló ń ṣe é wọ́n á dẹ̀ fún ẹ ní product tó jẹ́ pé tó bá ti lò báyìí ara ẹ máa jí pépé ni mo fi sọ fún pé ẹ lè jẹ́ àgbàlagbà kẹ́ ẹ járúgbó àbí kẹ́ ẹ jẹ́ àgbàlagbà tí ó ti darúgbó àbí kẹ́ ẹ jẹ́ ọmọdé gbogbo àwọn product tó ń jáde láti lè ṣe Renix reshape tẹ́ bá rà tẹ́ bá ń lò ó ṣiṣẹ́ gan nínú ìpolówó tá a fẹ́ play ẹ gbọ́ tí wọ́n ka gbogbo ẹ̀ sílẹ̀ lẹ́yìn ẹ ṣeun ẹ kú kalẹ̀ tá a bá ń pariwo iléeṣẹ́ renix shape llc nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní mo rí nǹkan fèrè gbogbo ayé ló mọ láìrin ọ̀kan òjọ̀kan oògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ renix shape llc jáde àwọn bíi knockout organic capsule tó ń ṣiṣẹ́ fún ìfúnpá tó ga ìyẹn bp flex organic tó ń ṣiṣẹ́ bíi mọ̀nà wà nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn àrùnmọ́lẹ́gùn shagablum trifos èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause kò tán síbẹ̀ ọkàn organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn tó bá ti ní health disease gut five forty x capsule eléyìí ló ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkà flex organic gummies burst ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà pro renix digestive enzymes plus èyí wà fẹ́ni tó bá rí ìbọ̀sẹ̀ sí déédéé renix organic pea protein plus ó dára púpọ̀ fẹ́ni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrò sì jí pépé gbogbo bá wá jìnnà ìlàk kì í kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí idán yìí rà ẹ kàn sí iléeṣẹ́ renix the shape capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn tó bá ti ní health got the five forty x capsule eléyìí ló ń ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic gummies boost ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà prorenix digestive enzymes plus èyí wà fún ẹni tí kò bá rí ìgbọ̀nsẹ̀ sí déédéé renix organic pea protein plus ó dára púpọ̀ fún ẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrò sì jí pépé gbogbo bá wá jìnnà ìlà lókìkí kó láti rí àwọn ojúlówó tá a bá ń pariwo iléeṣẹ́ renix shape llc nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní mo rí nǹkan fèrè gbogbo ayé ló mọ láìrin ọ̀kan òjọ̀kan oògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ renix shape llc jáde àwọn bíi knockout organic capsule tó ń ṣiṣẹ́ fún ìfúnpá tó ga ìyẹn bp flexix organic tó ń ṣiṣẹ́ bíi mọ̀nàwá nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn ànumọ̀lẹ́gùn sagablum true force èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause kò tán síbẹ̀ ọkàn organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fá fáwọn tó bá ti ní health diseases Godfrey five forty x capsule eléyìí ló ti ṣe fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic gummies box ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà probenix digestive enzymes plus èyí wà fún ẹni tí kò bá rí ìbọ̀sẹ̀ sí déédéé benix organic pea protein plus ó dára púpọ̀ fún ẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fànílákọlajìn èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrà ó sì ti pépé gbókọ̀ bá wá jìnnà ìlà kìkì kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí ìdán yìí rà ẹ̀ka sí iléeṣẹ́ renix the shape llc ní four forty louisiana street suite nine hundred houston texas zip code ní seven seven zero zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn w zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store bí ó ṣe jẹ́ òun náà lè ti gbọ́ yìí láti lè ṣe renix reshape ẹ̀yin náà pè wọ́n kẹ́bi wọ́n lè rí gbogbo àwọn nǹkan tí ẹ bá fẹ́ gbogbo àwọn nǹkan tẹ bá nílò kẹjẹ́ kọ́ mọ̀ pé ẹ gbọ́ wọn lórí QH radio hmm, gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ òun náà lè ti gbọ́ tí wọ́n ti kàkà lẹ́yìn ẹ dẹ̀ ti gbọ́ náà àwọn nọ́mbà tí wọ́n pè àgàgà WhatsApp nọ́mbà wọn so bí ó ṣe jẹ́ òun nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní látànà wọ́n ní sáǹdì wa wọ́n làwọn sì ń gbọ́ feedback ẹ sábà manage for now a fẹ́ kí program dúró òun là ṣe òun là ṣe dúró bẹ́ẹ̀ now ẹ jẹ́ àlọ́ sórí ètò DJ Babji baba orí íńtánẹ́ẹ̀tì kún lórí ọ̀rọ̀ ọba Elégùṣì wọ́n ní ọba Elégùṣì òun ni Wùmí bí Mohbad fún un akíkábíyèsí ọba elégùsì pípé kí adé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ adé kí gbogbo èèyàn tó ń jà fún justice for Mohbad náà gbogbo iná la kí pé ẹ kó akitiyan ẹ gbìyànjú gan ìfẹ́ lẹ ní nínú Mohbad àti pé ẹnìkan sọ̀rọ̀ kan jọ kan ó lọ́rọ̀ Mohbad ó ló dàbí ọ̀rọ̀ Jésù ó nítorí ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ tó ti sọ ó ní gbogbo ẹ̀ ló ń wáyé ó lọ́rọ̀ rẹ̀ àfi bí ọ̀rọ̀ Jésù ìnà Mohbad náà ṣe lójú tòun ó ní gbogbo nǹkan tó ti sọ pátá gbogbo ẹ̀ ló ń ṣe ó ló ti ní àwọn tó bá fẹ́ pa òun tó bá kó ti pẹ́ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ó ní gbogbo ayé ló máa gbọ́ ilé ilé ilé náà máa fi ṣòpin ojoojúmọ́ dẹ̀ lọ́rọ̀ yẹn ló ń fẹ̀ sí lóòótọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọba elégùsì ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé wà tó pọ̀ in fact mo rí lára àwọn olóṣèlú kan nàìjíríà tí wọ́n pè mí wọ́n ní kájọ ká bá wọn ṣe findings ṣé ọba elégùsì ni èwùmí bíi liam fúlòótọ́ ṣe rí mistake lè wà ẹ̀yin fáǹsì wa mo máa fẹ́ kí ẹ correct wa tó bá jẹ́ pé mistake bá wà ń bẹ̀ láti studio tí wàá ń bì báyìí ó láwọn kankan tèmi rò ó ní ilé tí DJ Babji rò ẹ̀yin náà ní tìyín tẹ̀ rò gbogbo ìlàjọ máa wájú papọ̀ tájọ máa fojú wò bí mo ṣe rí tí ọ̀rọ̀ Elégùṣì bó ṣe gbóná tó gbogbo ìwádìí tá a ṣe so far lórí ọ̀rọ̀ ọba Elégùṣì pèsè ọba Elégùṣì ni wọ́n bí ilé yà ń fún àti rí kókó kan gbámú nínú ìròyìn tó ń lọ káàkiri yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lórí social media làwa náà ṣe ń gbọ́ bẹ̀tà wa ò tí ì rí gbogbo àwọn tá à ń ná ẹnìkan náà tó ń fiṣẹ́ ẹnìkan jẹ́ wọ́n ní wọ́n ní ni gbogbo ọ̀rọ̀ yẹn ṣì ń bá dé fáìlì sì ń lọ lórí ẹ̀ a sì ń fọkàn bá lọ títí tá a fi máa rí i pé òtítọ́ ọ̀rọ̀ fojú hàn ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ní QH radio ẹ̀yin fáǹsì wa ẹ̀ ti mọ̀ bá ṣe máa operate àwa ò sọ pé ọba Elégùṣì ló bí liam fún a dẹ̀ sọ pé ọba Elégùṣì kọ́ nítorí pé kí ni òdíje babjé àwa ò sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nígbà wọn ṣe fracas a lè máa gbọ́rọ̀ ní social media ká dẹ̀ máa pariwo ká dẹ̀ máa pariwo tán pa social media pé làwa náà máa pa oníròyìn làwa a kì í ṣe blogger ìròyìn làwa ń gbé jáde a kì í bá yẹn lórúkọ jẹ́ ọba elégùsì à ń fásitì yìí sọ fún kábíyèsí náà wípé káwọn náà yà tètè ṣe nǹkan tó tọ́ o kò ń ṣe pé lórí pé ṣàwọn náà bílíàmù fún abáǹkọ náà bílíàmù fún ẹni tó bá wu obìnrin ló lè bí ọmọ fún problem tóbìnrin yẹn nìyẹn ṣùgbọ́n lórí justice for Mohbad tí gbogbo ayé ń béèrè kọ́ba Elégùṣì jọ káwọn náà lo ipò tí wọ́n wà láti fún gbogbo àgbáyé ní support lórí justice for Mohbad lójú tèmi ẹni tán bílí àmì kan ló wà most important o bí òṣèlú ta ló pa Mohbad tọ̀dọ̀ mi ni mò ń sọ yẹn o ṣe é mo sọ fẹ́yìn fáǹsì wa mo ní ẹ lè correct mi bóyá mo ṣe mistake but lójú tèmi ẹni tí wọ́n bí Liam fún ìyẹn kọ́ ni problem tèmi ṣùgbọ́n ta ló pa Mohbad so Elégùṣì náà bí Liam fún social media la ti ń gbọ́ àwa ò lè kọrin tán kọ lọ́wọ́ ní social media ọ̀n tìgbà tá a bá fojú rí tàbí tá a bá rí evidence tó fojú hàn dáadáa ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ fẹ́yìn fáǹsì wa pé bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ̀ ń gbọ́ pé wọ́n lé Elégùṣì ló Liam bẹ́ẹ̀ làwa náà ṣe ń gbọ́ ṣùgbọ́n ìwádìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti rí àrídájú pé Elégùṣì ló ní ó lè já wọn ó lè má já wọn à nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ káwa wá ṣe lọ́hùn ìdí tá a ṣe sọ fún ènìyàn pé a ṣì maintain fifty fifty lórí ọ̀rọ̀ ọba Elégùṣì ó lè já wọn ó lè má já wọn ó wá já wọn ni wọ́n bí lè am fún àbí kò ń ṣe àwọn àwa ò ní interest lórí yẹn. nǹkan tí àwa ní interest lè lórí ni pé justice for Mohbad ta ló pa Mohbad yẹn ló kàn á wa àbí kí lẹni mo ti sọ ẹ lọ ẹ káàsán. káàsán aláàjì. ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò sá. àmúwa àmúwa pẹ̀lú ìmúwa ọ̀la pẹ̀lú ìsà. tí mistake bá wà nínú nǹkan tá à ń sọ ẹ lè jẹ́ ká mọ irú ọkàn tí. bẹ́ẹ̀ ni ìta mo gbọ́ gbọ́ tẹ́ ẹ̀ sọ ni mò ń sọ ẹ ẹ jẹ́ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbẹ́bí pé bóyá ẹlẹ́gùsì kọ́ ló ní pé ẹ make my findings ẹ mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé èèyàn tí èèyàn máa parọ́ mọ́ ó yẹ kó bọ́ta nígbà tó mú Sam Larry gbà yẹn tó ní kó iṣẹ́ pé ẹlẹ́gùsì tẹ̀ ń gbọ́. bẹ́ẹ̀ ni mo gbọ́ yín. ó jáde ó sọ pé òun mọ Sam Larry ṣẹ́gi ṣandatán ó sọ pé òun mọ Sam Larry tí wọ́n bá ń ní ìlú gbèbè ní ẹ̀wọ̀n ó máa ní ìkọ̀kọ̀ tó ṣe ṣe understand adéyẹ kó jáde kó dìbọn kẹ ọ̀rẹ́kọ̀rẹ́ sọ pé òun wà ní social media náà nípa ọmọ kan tó ń ṣẹlẹ̀ ní social media at least he will come out ah nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí alájẹ máa ń pa ọ́ fi àwọn alágbára wà ní ìdìkìrì ṣe understand. àwọn alágbára wà ń bẹ̀ ẹ láwọn alágbára wà ń bẹ̀. Ah! bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni with full chest àwọn alágbára wà ní ìdí kéèsì Mohbad. kílẹ̀ kílẹ̀ ní tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà ṣẹpẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni one night the arrest for what because of the little interview to grant why why why why why ìtàn ìṣe báyẹn èèyàn tó ń release ìgbé ọkùnrin ọ̀yà arrest ẹ̀ inú ẹ̀ kàwé náà ṣe understand ah. àwọn bíbí yìí àárọ̀ dẹ̀ nígbà fún ọgọ́rùn nígbà fún wa àárọ̀ nígbà fún wọn ní àgbà ọlọ́run ìdájú òtítọ́ amamari lórí Mohbad àwọn alágbára wà ń bẹ̀ wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ hmm. agbára wọn ò ní ká wa ká ní agbára ọlọ́run ọlọ́run máa parí ìdájọ́ ìlú lórí Mohbad ẹ máa bẹ́tò lọ. ẹ ṣeun mo sọ̀rọ̀ kan lọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé mo sọ̀rọ̀ kan lọ fún yín ẹ ti mú bá a ṣe máa ń ṣe pé lórí QH radio etí social media ń gbé kiri àwa ò lè máa gbé kiri ṣùgbọ́n àwa ò sọ pé ọba Elégùṣì ló ní àdè sọ pé àdè sọ pé kò ń ṣe àwọn ẹ gbọ́ wa dáadáa o a sọ pé ọba Elégùṣì ló ní àdè sọ pé kò ń ṣe àwọn a ní hello. ẹ káàsán o. ẹ káàsán a wà lórí rédíò pẹ̀lú yín ni sà. ẹ ṣeun gan mọ́ mi wá ibà wá dá sí ma. ẹ sà nǹkan tèmi kàn rí náà ọ̀rọ̀ yìí ni pé ẹ kú iṣẹ́ ọlọ́run a máa wà pẹ̀lú àbólúwa dájú. nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ yẹn ni wípé mo sọ ní ìgbà yẹn pé ẹni tó ní ojú ló máa rí nǹkan tó wà nílẹ̀ yìí lẹ́kọ̀ tí mo sọ yẹn yẹn yín sà bẹ́ẹ̀ ni mà ẹni tó lójú ẹni tó lójú ló mọ nǹkan tó wà nílẹ̀ báyìí mo sọ pé wọ́n ti ti ti politics bọ̀ wọ́n lò gbogbo ya pé ṣe mo ṣeré ọ̀yẹ́rẹ́ kọ́ elégùsì ló nà ọmọ elégùsì kan ló nà ọmọ ẹni tó gbóṣùṣù tó lóun fẹ́ sọ ọmọ nù ó máa ní reason tó ṣe náà fẹ́ sọ wọn o àtìyá àtọmọ òun tì wọ́n síta bẹ́ẹ̀ ni ó ní reason bẹ́ẹ̀ kò yí lórí ó dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ ó mọ̀ nǹkan tó ń ṣe tó wọ́n dẹ̀ ti mọ̀ pé ó máa padà fi release abọ́ ó máa fi kọ orin òun ni wọ́n ṣe sáré àṣẹ nǹkan tó ṣe yẹn pé kó kúrò lọ́nà kó má bàa fẹ́ dé àwọn síta wọ́n wá ṣe tiwọn ni wọn ò ṣe tọ́lọ́run àṣírí táwọn bò tọ̀fẹ́ jẹ́ kó tù yín tí abọ́ ń gbáájú tó ń gbẹ̀yìn gbogbo ẹ̀ báyìí ó máa tó hàn síta ó máa tó ṣe kí ni ó máa tó hàn síta torí pọ́ọ̀tì mọ́ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sọ́mọ yẹn ó máa fi ń kọ orin òun nìkan tó ṣe yẹn pé rétí wo pé ah táwọn bá fọmọ yìí sílẹ̀ ó máa fi ó máa fi kọ orin òun hmm, nìkan tí wọ́n ṣe. ẹ ṣeun ẹ máa dé tó bọ̀ sá àwa pẹ̀lú yàrá. ní tí ń tọ́ láti sọ ni pé ẹ mọ̀ pé social media ó fẹ̀ gan ọba Elégùṣì àwa ò mọ̀ wọ́n rí yàtọ̀ sí bá a ṣe yọ ń wura wa látọ̀kan ṣùgbọ́n lórí ọ̀rọ̀ táwọn èèyàn ń gbé káàkiri pé ọba Elégùṣì ni wọ́n ní Wùmí Biliam fún àwọn ni kò ń ṣe àwọn ẹ̀yin fáǹsì wa ẹ̀ ṣáàjì ká máa bá a lọ a ti sọ fún yín pé wọ́n ní gudugbè ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé wọ́n máa tó rìlíìsì jáde ṣé ẹ rí tí yẹn bá rìlíìsì ẹ jẹ́ kí gbogbo wa fojú rí ká tó mọ ibi tá a lọ mo wà fẹ́ sọ́sìn inú ń bí àwọn èèyàn lórí social media pé Elégùṣì ló ní Elégùṣì ló ní ń pé àwa pẹ̀lú àwọn fáǹsì ti wa níbí ó máa ń lọ wa lára díẹ̀ ká tó tẹ̀lé ọ̀rọ̀ tán hundred percent la ṣe máa ń fọ̀rọ̀ yẹn ní fifty fifty ó lè jọba Elégùṣì ó lè má já wọn ṣùgbọ́n ta ló pa Mohbad yẹn gangan gangan gangan àṣírí tá a fẹ́ kó ló ń bá wa tú òun ni ẹ ká sísà. ẹ ká sàn àkúṣe ẹ ṣe sàn ẹ eh, akí dj babjẹ káàbọ̀ sí ghana padà. wọ́n ṣe di ghana dàjí ni wọ́n ti láǹdì sí nàìjíríà wọ́n dé nàìjíríà tọ́nà tó bá kókó ní sí sísìn mọ́. àbá <laughs> ah, ti fún wọn láti ẹsọ̀dọ̀ wa kọ́ wa mú nǹkan ghana bọ̀. Ah, ah, ìyá tá a bá ti ń bọ̀ next season ṣá. <laughs> so eh, alhaji ọ̀rọ̀ elékùṣí òfin elékùṣí tó tó bá tó bá dójú ṣùṣù fòrò àlà ẹ ṣeun ẹ ṣeun tọ́pọ̀ nǹkan ló ní tí ó bá débi bẹ̀ ojú ọ̀rọ̀ àhàn. ojú ọ̀rọ̀ àhàn. but nǹkan táwa wà after and sin is justice. justice for Mohbad hmm, ta ló pa Mohbad. alhaji ó ní ìbéèrè bíi mẹ́ta mẹ́rin kan tí mo fẹ́ béèrè. ó yà sà. lákọ̀ọ́kọ́ ṣé lóòótọ́ ni Wunmi ti léyà Mohbad jáde bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yẹn lèmi náà ṣe ń gbọ́ so for now for now bẹ́ẹ̀ ṣe gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe jẹ́ pé QH radio family nìyí ẹ ti mọ̀ pé for now ẹ mú fifty sọ̀wọ́ ọ̀tún ẹ lè máa mú fifty sọ̀wọ́ òsì a wà máa fọkàn bá lọ a máa fọkàn bá lọ bá pé lóòótọ́ ni bẹ́ẹ̀ni a jẹ́ pé ìkọ̀kọ́ ti transfer láàrin àwọn méjèèjì nìyẹn. definitely a pé lóòótọ́ ni lóòótọ́. a jẹ́ pé ìkọ̀kọ́ ti transfer láàrin àwọn méjèèjì nìyẹn. bẹ́ẹ̀ni. then àwọn prime boy àti spendton ni wọ́n tún turi arrest ṣé òótọ́ tún nìyẹn náà. a dà fún yín mo láìka àwọn obìnrin tẹ̀ ń tù sí nìyẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lèmi náà ṣe ń gbọ́ torí àwa ẹ̀yin làwa nígbàgbọ́ nú ẹ̀ ní tẹ́ bá ti sọ fún ṣùgbọ́n ṣùgbọ́n kinní kan tí mo kàn lè sọ fún yín ni wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ti padà rí arrest wọn ìwà burúkú gbáà làwọn ọlọ́pàá wù àdègbọ́dọ̀ pariwo wọn jáde yes àdègbọ́dọ̀ pariwo but for now àlètí ìbò ọlọ́pàá àdèrè ti sọ̀rọ̀ sí wọn because àwa ò tí a sì ń béèrè lọ́wọ́ ṣe social media àwa tá a jó níròyìn a gbọ́dọ̀ farabalẹ̀ wọ́n lè ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n lè fẹ́ yín ní information kẹ́ ẹ máa gbé káàkiri ẹ lè máa sọ lọ ní gbogbo àdúgbò yín but àwa ò gbọ́dọ̀ gba information especially àwa tá a tẹ̀ sí Nàìjíríà a gbọ́dọ̀ farabalẹ̀ dáadáa dáadáa kárí pé lóòótọ́ lọ́rọ̀ yẹn ká tó gbé jáde. torí bí mi ṣe wà yìí nǹkan tí ọkàn mi bá sọ fún mi ọkàn mi ò kì í tàn mí o láì pé mo bá jẹ́ àwọn alátẹnujẹ ni èmi bá ti dá ṣọ́ọ̀ṣì lẹ̀ o ìyàwó mi mọ̀ mí tí n bá sọ̀rọ̀ fún yàn within a week ọ̀rọ̀ yẹn á come to pass bọ̀ ọlọ́run ò pè mí mi ì dẹ̀ lè pera mi. àbí ẹ ti ẹ̀ ṣe tẹ́ ẹ̀ para tẹ́ ẹ̀ pera yín ẹ ṣe ń jàre ọ̀rọ̀ spender àti prime àti nọ́ọ̀sì yìí nǹkan tó ló tún ṣẹlẹ̀ pé wọ́n tún rí arrest wọn ọkàn mi ò balẹ̀ ní wọn lórí. now nítorí ṣe rí nǹkan tó ní wọ́n sọ yẹn. mo wá fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ ṣe kinní kan fún mi. ok sir. mo fẹ́ kẹ́ bá mi ṣe ìdájọ́ yẹn sọ́nà méjì pé tó bá jẹ́ pé wọ́n arrest wọn wọ́n tún rí arrest wọn lóòótọ́ mo fẹ́ kẹ́ sọ èrò ọkàn yín tí wọ́n bá dé arrest wọn kẹ́ sọ èrò ọkàn yín náà lórí yẹn náà. ọlọ́wà wà pẹ̀lú pẹ̀lú kọ̀ọ̀sẹ̀ á jẹ́ pé wọ́n ti sign package pé a fẹ́ fi yín lẹ̀ o ẹ gbọ́dọ̀ sọ kọ́kọ́ síta o. Hmm. wọ́n ti jọ sign package pé a fẹ́ fi yín lẹ̀ o torí a fẹ́ kégbèrègbè kégbèrègbè a fẹ́ kí ọ̀rọ̀ yìí kó kọjá n tó ti wà ń lẹ́yìn mo bá tó nípa àwọn pípù yẹn bóyá lọ́ọ̀yà àwọn ló ta wọn lólobó àbí àwọn ọ̀yà wọn ló lọ pariwo sí wọn létí bá yẹn pariwo pé kí wọ́n sọ̀rọ̀ ni wọ́n ṣe sọtí ní wọn jáde bóyá torí ẹ̀ náà ṣe tú wọn gbé wípé ṣèbí ẹ ti cross boundary ta ní báńkì ìtajọ sign ẹ ti cross ẹ ah, ok a máa tún yín àrẹ́sì. ìyẹn tó bá jẹ́ pé wọ́n rí àrẹ́sì wọn lóòótọ́. bẹ́ẹ̀ ok. bọ́n ṣe wá fún òrìn arrest yẹn ewu bẹ ló ń jẹ́ ṣẹ́rí Nigeria Nigeria government wọ́n believe pé our youth our Nigerians we are all fools ní say àwọn lè impose anything lé wa lórí at any fucking time kò sẹ́ni tó máa bì tí wọ́n bá ṣe kankan fún pípù yẹn inú sẹ́ẹ̀lì yẹn padà bọ́ ṣe wà bọ́ ṣe wà yẹn there will be nobody to hold on to pé lágbájá báyìí ló ṣe o òótọ́ ọ̀rọ̀ bẹ̀ mú sọ fún yín so life of people yẹn ó wà very very very in danger if it is true pé lóòótọ́ ni wọ́n rí arrest wọn hmm. nǹkan ohun tó jẹ́ pé èkó àṣírí tó ló máa ta báwọn prominent people nàìjíríà ó yẹ kí wọ́n tètè káàtì tẹ̀ síta ń sìn kí gbogbo àwa fans kí gbogbo àwa táwọn wájú sí Mohbad ká fi sọ́wọ́ òsì nítorí nǹkan sí nǹkan burúkú bá padà jáde sọ̀rọ̀ fífi ṣe wá rí ṣe rí ṣe rí àǹfààní tí ó wà nínú ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sìn àwọn ọ̀rọ̀ ńláńlá tí wọ́n sọ pé ó pọ̀ yẹn good news tó wà ń bẹ̀ ni pé àwọn pípù yìí àwọn ọmọkùnrin yìí wọ́n ti sọ jáde already fáwọn tó fẹ́ sọ fún. wọ́tọ̀ tọ́ba kí wọ́n lọ bẹ́ẹ̀ mọ̀ lọ sọ fún yẹn kó táwọn ẹni tó tún dá ẹ̀ dáhùn. Ah. nàìjíríà làwọn ẹni ti kà á kùn yìí. ẹ ṣe rí ibi tí àwọn ọmọ yẹn sọ̀rọ̀ sí kò ń ṣe ibi tó ti lè bribe wọn ọkọ̀ wa balẹ̀ báyìí. bẹ́ẹ̀ni number one. gẹ́gẹ́ bí nǹkan tẹ put sí mi mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. so ibi tí wọ́n sọ̀rọ̀ sí àwọn yẹn tí wọ́n ti sọ náà ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ jà ó ní àwọn point bíi mẹ́ta tó fẹ́ fi defeat ẹ̀ tó fẹ́ bá jà ṣé ẹ̀mí tó bá ti lo mẹ́tẹ̀ẹ̀ta tán ọ̀tá ẹ̀ ti gẹ̀tẹ̀ ìdí tí wọ́n ṣe lo ẹyọ kan lára ẹyọ kan tí wọ́n kàn lò tí wọ́n sọ fún wa ni wípé ìjà kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ wọ́n ní kódà wọn jara wọn nìkan. àti mọ̀ ẹ́ àti mọ̀ ẹ́ láti tilẹ̀ pàtí pàmò kan ti sọ̀rọ̀ yẹn níbi tí jòjó rẹ̀ bẹ̀ ń pé wùnmí àti àdúrà wọ́n wọ́n gángọ̀ pọ́n sórí fún wa. so number two ni pé àdèmọ̀ kò spẹ́ndì gẹ́gẹ́ wà nù mọ́tò àmọ́ kò ń ló gbé liam dání. torí kò sọmọ́rọ̀ ń gbà ẹ̀ torí kò sọmọ́rọ̀ etí prime boy kan tẹnumọ́ ni pé kán pé wùmí wá kó wá sọ̀rọ̀ nítòsọ̀ngbà yẹn so now abala kejì nǹkan tó bá jẹ́ pé wọ́n rí arrest wọn tó wáyé pé wọ́n wá rí arrest wọn wọ́n tún wá gbọ́dọ̀ wà is wọ́n tún wá gbọ́dọ̀ wà extraordinarily careful. careful. torí ṣíṣílẹ̀ ṣíṣílẹ̀ tó tún wá sí wọn lẹ̀ ṣé wọn pé nígbà tó wà ní sẹ́ẹ̀lì ń gbà yẹn ó lójú ẹni tó lè lọ bẹ̀ ó lójú ẹni tó lè lọ bá wọn bọ̀ ní ìsìnkú wáyé pé wọ́n mọ̀ mọ̀ sí wọn lẹ̀ sí ẹnu kìnìún ni hmm. nípa òkè ẹ jẹ́ ká sí wọn lẹ̀ ká fún wọn ní ètú ọ̀ èmi two week two week interval ẹni tí ní ìṣẹ̀lẹ̀ sí wọn kọ́ lọ bá wọn lé kókè nǹkan báyìí la fẹ́ gbé fún yín gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má jáde mọ́ ẹ yẹ kí kíní yìí die ẹ mọ̀ sọ̀rọ̀ mo ń bẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé if anybody should bring anything fún wọn fake promises ni kọ́ máa sign any contract with anybody kọ́ máa gbowó lọ́wọ́ anybody tí wọn bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ tí Mohbad yìí kó padà ṣẹlẹ̀ sáwọn ọlọ́lọ́jọ́ wájú because ọ̀rọ̀ yìí ègbìnrin ọ̀tẹ̀ ni hmm. nǹkan tábà dẹ̀ gbìn léde so tábà níbẹ̀rù Ọlọ́run lọ́kàn kí anybody nù wọn kó má bribe bíi ìyá Mohbad àti àdúrà ti gba bribe <laughs> ṣẹlẹ olóòtú ẹ má bí bọ́rọ̀ mi pọ̀ ìyà ẹ̀ṣẹ̀ tí Mohbad jẹ tó pa Mohbad yìí ègún tó ti gé fún ìyá ẹ̀ ló kélé lu Mohbad o hmm. ègún tó ti gé fún ìyá Mohbad irin gbèrègbè tó a àmọye ọkùnrin tí àgbàdo kan ti pa lẹ́kún tó ti fìbínú ṣépè fún pé ọmọ ẹ náà ajẹnu ìyá yẹn ègún yẹn ló mú Mohbad lọ gbèrú ẹ̀yà ìyá ẹ̀ so kò sáṣepé ilé ayé o àṣepamọ́ ló wà ṣùgbọ́n nǹkan tó wá ṣe láyé ká máa fìbẹ̀rù ọlọ́run sí ká máa fìbẹ̀rù ọlọ́run sí so àwọn prime boy spending advice mi ni fún wọn pé kí wọ́n sọ òótọ́ kí wọ́n dẹ̀ dúró lórí òótọ́ kí wọ́n má gba àbọ̀dè kí wọ́n dẹ̀ má gba bribe kí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad yìí kó má bàa ṣẹlẹ̀ sí wọn ẹ ṣe gan ni sọ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ẹkú àkàrẹ ṣe rí ẹ̀yin èèyàn mo rí pé ọ̀rọ̀ yìí ti wà more technical níbi tí ọ̀rọ̀ yìí dé dúró yìí àwa tí especially ní QH radio ọpọlọ la máa fi máa tẹ̀lé ọ̀rọ̀ lọ sí i ṣe rí ọ̀rọ̀ tó ti wá wà nílẹ̀ ìgbẹ́ kò ti wá gba ariwo mọ́ ó ní ìdìgbé ṣe rí ariwo kì í yanjú ọ̀rọ̀ gbà mí o ọ̀rọ̀ yẹn òun la sọ fún pé ó dàbí a ti sọ̀rọ̀ yẹn rí ó dàbí kéèyàn máa sunkún nínú òjò òjò tó rọ̀ ò ní jẹ́ ká rómi ojú tá a bá ń pariwo tá a kan pariwo tá a kan pariwo yẹn á máa lọ pọ́ìntì gan-an àlérí fayọ òun ló ṣe ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ kékeré yìí mọ́lẹ̀. ok òun ló ṣe ń dùn mí òun ló ṣe ń dùn mọ́ mi nínú pé sẹ́rí gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wa ọlọ́pọ̀lọ èèyàn ni wọ́n wọn kàn kí n ṣe èèyàn kan lásán ẹ wo rẹ́ni tó ṣe analysis yìí sìn ẹ wo bọ́ igbe analysis yẹn lẹ̀ and this is how it's supposed to be tó bá jẹ́ wípé àwọn tó ń pariwo pé ah bó ṣe sọ pé kinní kan tó bá yẹ pé àwọn náà fẹ́ fọ́lò pé n ta gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì Mm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ àwa náà tún máa pariwo ọbẹ̀ lẹ́gùsì ni ọbẹ̀ lẹ́gùsì ni kò ní. àdẹ tí ìrókòdoro ọ̀rọ̀. a sì ń tẹ̀lé a sì ń tẹ̀lé ni. a sì ń tẹ̀lé bọ títà kàfẹ́ fààyè fún yín ni pé ẹni tó nílé àmì yẹn kékeré nìyẹn lọ́dọ̀ tiwa. kékeré nìyẹn kékeré ni. nígbà kan lásìkò gbà kan là ń sọ̀rọ̀ nípa DNA DNA ṣe rọ̀rọ̀ DNA já gbèsègbè kan gbogbo nǹkan tá à ń gbọ́ kò jẹ́ káwọn yẹn tiẹ̀ fẹ́ interest lórí DNA yẹn mọ́. bẹ́ẹ̀ bet justice for Mohbad ẹni tó pa Mohbad yẹn olóhùn gbọ́dọ̀ tú láṣìírí kó dẹ̀ jẹ̀yà à ń bọ̀ lórí ọ̀rọ̀ president wa àti governor Lagos State ìyẹn ń ṣe é sìn ó dínú next program ọ̀rọ̀ mi come up tí a máa fẹ́ sọ nípa wọn ọ̀rọ̀ mi come up tá a fẹ́ sọ nípa wọn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ti ti ọba Elégùṣì tó ń lọ lórí social media à ń sọ fẹ́yìn yẹn pé ọlọ́gbọ́n ni ọlọ́run fún yín lọ́gbọ́n àti òye ọgbọ́n yẹn ni kẹ́ ẹ jẹ́ ká máa ẹ lọ́ọ́ Ah, ọ̀rọ̀ yín ò clear ẹ̀ẹ́dẹ̀gbọ́ ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ lásìkò ọ̀rọ̀ gbọ́dọ̀ clear ká gbọ́ yín dáadáa ariwo wà ń yẹn. ẹ eh, because ah, fóònù yìí dẹ̀ máa ń fọ́n anytime tẹ́ bá pè wá kì í gbóyú máa fọ́n ni but ẹ máa sọ̀rọ̀ lọ ká máa manage ẹ máa sọ̀rọ̀ lọ sà. ẹ ṣeun sà mo gbọ́ ọ̀rọ̀ yín báyìí gẹ́gẹ́ nípa ọ̀rọ̀ ọba Elégùṣì lánàá bí mo ṣe kọ́kọ́ rí fídíò yẹn èmi gan ní ká fi ṣe ọ̀rọ̀ gẹ́gẹ́ bá ti máa ń ṣe ní QH radio wípé fifty fifty èmi ni mo fọ́ọ̀dù fídíò ẹ̀ sí yẹn mo ní kẹ́ ẹ wọ́ọ̀ṣì ẹ̀ kẹ́ ẹ ṣe kọ́kọ́ dì mú bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé a rí ní ìdàkejì àwọn yorùbá pọ̀ wọ́n ní ọba tó jẹ tí lùbá sọ̀rọ̀ wọ́n ní orúkọ rẹ̀ ò ní parẹ́ o. bẹ́ẹ̀ sà orúkọ ò ní parẹ́. ọba tó bá jẹ wá jẹ tí gbogbo olùbá tú orúkọ rẹ̀ ò ní parẹ́. bẹ́ẹ̀ ni. ọba òun fẹ́ ní àrólé tó tó ìdílé ọlọ́pàá tó ń lọ mọ̀ pé àrólé ẹ̀gbọ́n kò lè dúró sínú fámìlì ẹ̀ hmm. ẹ̀jẹ̀ kọ́kọ́ kì í sílẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ọ̀dẹ̀ ṣe ẹ má ṣe ẹ má tẹ̀ ṣe tọrọ bá jẹ tọ́ dé sí ìjẹ́jú máa ṣe a mọ̀. mi ò tẹ̀lé ṣe bẹ́ẹ̀ ló ti lọ. ẹ ẹ bìkọ́sì. ìwọ́n mọ̀ kíkọ́ ìwọ́n mọ̀ kíkọ́.

kí ọgbẹ́ police nàìjíríà tó fi ọwọ́ kojú báyìí kí komisanna ti Lagos state police wọ́n fi ọwọ́ kojú wípé wọn ò ní ojútì bàbá hmm. mi kú àwọn náà sọ pé àwọn èèyàn jẹ́ kó fi ọmọ bàbá mi wọ́n lè lọ fún ọkọ̀ bàbá mi wọ́n lọ fún ọkọ̀ bàbá wọ́n dẹ̀ sọ fún àwọn èèyàn yìí pé wọ́n máa ṣe ọ́tọ́sì wọ́n ti àjẹdíje bá a sọ̀rọ̀ náà wọ́n ti fi kọ́ àìjákè ẹ̀bọ̀ yín lọ́wọ́. Eh, eh, eh, ẹ baba ẹ mọ ẹ mọ sọ ẹ jọ important ọrọ tẹ máa sọ máa important but bóyá speaker fóònù yín ó máa ń fọn kò ka dada ká a ń o clear tó mo fẹ́ kẹ́ bá mi chẹ́kì fóònù yẹn dáadáa hmm, ó máa ń ẹ wò tẹ bá program wa wa ẹ máa ṣẹgẹt sa eh, ẹ bá but gbogbo tẹ ẹ sọ gbogbo tẹ ẹ sọ láti gbọ́ ó dẹ̀ clear but kó tún lè clear sí ẹ ṣe gẹ̀ẹ́sà ṣe rí ẹ̀yin èèyàn à ń sọ kínní kan fún yín pé ọ̀rọ̀ tó wà ń lẹ̀ àsìkò tí a ní ìdáwọn tí yóò bá jẹ́ pé Ọlọ́run fún ní làákàyè àsìkò yẹn la wà yìí àsìkò yẹn òun la yìí because justice Mohbad yẹn àwọn èèyàn láà lè rí i mo dẹ̀ sọ fẹ́nìkan mo ní ìwọ̀ ẹ̀mí ní báyìí jiyàn a lè má rí lọ́dọ̀ ìjọba lọ́dọ̀ ìjọba ìyẹn tó bá jẹ́ pé èèyàn ló pa bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé èèyàn ló pa bí géèmù yẹn ṣe ń lọ àwọn pípì gan ọkàn jẹ́ káwọn èèyàn máa fura sí wọn ni ọ̀rọ̀ yẹn ti ń jọ pé. ibi tí ibi tó kọ̀ ti ń bí mi inú náà ni wípé àwọn èèyàn wa sùúrù tó yẹ mo ká ní náà ni wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà la máa tẹ̀lé torí ta ni pé gbogbo ọ̀rọ̀ la máa tẹ̀lé ta rántí ní tó ti ṣe àwọn tí wọ́n ti kó tó ti dárúkọ láti bẹ̀rẹ̀ àti ma ẹlòmíì ti ma wà ní ẹ̀wọ̀n tí ò yẹ kó wà ẹ̀wọ̀n tí ò yẹ kó wà ẹlòmíì wọn bóyá wọn àtẹ̀ ti yẹgi fẹ́lòmíì gan bọ̀ ẹ tún wo ibi tí ọ̀rọ̀ eléyìí tó tún yí lọ báyìí nsìn ẹ wo dimension hmm. tẹ́lẹ̀ náà tún gbà wọlé. because ariwo elégùsì ló wà ń tán sí. ló tún wà ń tán sí àti kó lórí ọ̀rọ̀ Sam Larry àti kó lórí ọ̀rọ̀ Naira Marley àti kó lórí ọ̀rọ̀ so many people. ní tilẹ̀ tọ́lọ́hún nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yẹn gbàgbọ́ tẹ́lẹ̀ ni wípé tí wùmí bá ṣe DNA ọmọ yẹn DNA ló máa sọ ibi tọrọ ń lọ. ibi tọrọ ń lọ. ṣùgbọ́n ìgbà tó ti jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn kò jọ pé ó rẹ́dí láti ṣe DNA. ṣe DNA. wọ́n dẹ̀ fọ́ọ̀sì. yes. ẹ indirectly body system ẹ body language tó fi ń bá wọn sọ̀rọ̀ ó ti yá àwọn èèyàn. èèyàn tó tiẹ̀ lè fọ́ọ̀sì. mo rẹ́ nìkan tó sọ pé òun pé DNA kan máa sọ ọ láwọn ti gba result DNA mo ní à ah, pẹ̀lú body language ẹ̀ pé òun ò lè ṣe DNA òun máa la Amẹ́ríkà kí bàbá Mohbad kọ́ lọ ṣe tiwọn ó lọ rí bọ́ọ̀rọ̀ yẹn tí a fẹ́ di bí kọ́mẹ́dì ó ní so òun ti gba rìsọ́ọ̀tì DNA lọ́dọ̀ Wùmí tóun ó ní so but ẹyọ kan tún wà very very important because èmi fẹ́ rí ọ̀rọ̀ ibi distraction ni o Elégùṣì ló Biliam Elégùṣì ló Biliam Elégùṣì ló Biliam ẹn tó Biliam kọ́ là ń wá o. là ń wá bẹ́ẹ̀ ni. ẹ̀yin èèyàn mi mọ̀ bóyá gẹ́tọ̀ rẹ̀ ẹn tó Biliam kọ́ là wá kiri o irú ikú ló pa Mohbad. ta ló ṣekú pa Mohbad. kí ló pa ìyẹn là ń sọ à àbírí ẹ̀ tún bí lè anybody bí lè bí lè àmọ́ ẹ̀ tún bí lè àmọ́ yẹn ẹ wo àánú ọmọ yẹn kàn ṣe mí hmm. ọmọ ọlọ́mọ jẹ́jẹ́ ló wá sílé ayé kò dẹ̀ mọ̀ nǹkan gbogbo ariwo tá à pa á sìn kìnnìkan ló ní lè àmọ́ ẹnìkan ló ní lè àmọ́ yẹn ọmọ yẹn ò mọ̀ nǹkan o. bẹ́ẹ̀ni tó díje babuji ẹja ẹja wa padà sí ọ̀dọ̀ tí ẹni pàwọn yẹn ti fi kọ ẹja kẹmẹ lọ́wọ́ wọn ti sọ. ẹ ẹ wo kẹrin ẹ òun gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ tẹ́lẹ̀ pé ọlọpọlọ èèyàn làwọn tí wọ́n ń gbọ́ wa ní QH wọn kì í ṣe gẹ́gẹ́ bí nǹkan tí ẹni tó kọ sọ pé òun nígbà tó ń gbọ́ òun fẹ́ confam mẹ láti ọ̀dọ̀ wa. bẹ́ẹ̀ni àwa náà dẹ tún ní sọ nǹkan táwa náà ò rí. àwa náà dẹ ní sọ nǹkan tó jẹ pé a rí tó jẹ pé a ti lè confam. alẹ́ nìkan ẹnìkan ni ah, ajikodiri ẹjọ bá a sọ fáwọn yẹn pé lẹ́gùsì òun náà bílẹ̀ abúlé a lè sọ bẹ́ẹ̀. àwa ò lè sọ bẹ́ẹ̀ torí pé a ti confam ẹ̀ because tọ́ba at the end of the day tó bá jẹ́ wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí just fallacy lásán tó yẹ pé èèyàn kan ló fẹ́ fi tánìṣì méjì ọba ńkọ́ ibo la fẹ́ ta la fẹ́ fojú jọ. ó dẹ̀ lè já wọn náà ni ó lè má já wọn. ó lè já wọn ìyẹn ò dá wa lójú. now kò tí ì dá wa lójú sí. ẹ ifun ìta báwo lẹ ṣe mọ̀ ẹ̀wọ̀n làwọn gbọ́ pé wọ́n ní elégùsì lónìí ta ló sọ fún yín wọ́n dárúkọ ẹnìkan mo tún ní ká fi mí sórí conference call pẹ̀lẹ́ nìyẹn náà ìgbà tẹ́ni ẹ broda mi ara ẹkùnjọ́ mẹ́ta sa o à ń gbọ́ pọ̀ bẹ elégùsì lónìí liam ẹ̀gbọ́n yẹn náà ní ni wọ́n lálẹ́ fọwọ́ ẹ̀ sọ̀yà inú mi tiẹ̀ ti dùn ẹ jọ kí ni ẹ lè fún wa so that a fẹ́ sọ lórí rédíò kí a ti mọ̀ pọ́ bí lẹ́gùsì fún ah ṣíntẹ́ iná tó fẹ́ sọ nìyẹn ìyẹn ò tó fà wá ó lè já wọn ó lè má já wọn ìyẹn mo ṣe wá ní kúkúrú pé wasted kọ́rọ̀ ọba lẹ́gùsì máa fún wa ní headache a ní interest mi tí wọ́n bí lè am fún ta ló pa Mohbad tó bá wọn ní ọba lẹ́gùsì ló pa Mohbad o a máa wírí àyẹn ìwádìí àwa bẹ̀rẹ̀ lórí àwa máa tọ́jú bọ̀ but distraction eh, distraction ẹ tó ẹ lọ́sà ẹ káàbọ̀ sórí ètò sà ẹ káàbọ̀ sà bàbá mi o. orúkọ yín sà láti Houston Texas. ẹni ọlọ́run mọ̀ láti Houston ẹ ṣeun ẹ yẹ máa bọ́rọ̀ bọ̀. bàbá. bàbá o ẹ kàárọ̀ o. àti ìtò bíbẹ̀ sẹ́ni ibi ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí ọwọ́ ọ̀nà ibi tí. ẹ ṣe gọ́sà. ẹ ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yìí ti jọ ó ní ó jọ gàdé kò jọ gàdé wọ́n pé Sam Larry mọ̀ ó mọ̀ ń pa ṣé mo gbọ́ mi ìgbà tí mo sọ̀rọ̀ sọ Sam Larry dẹ̀rẹ̀ irọ́ ni ọba ọba Ẹlẹ́gùṣì ni Sam Larry ti jẹ́ fún un. gbogbo owó bí gbogbo owó owó bí òun ló gbà fún òun ló ń ṣe tó ń gbọ́ bọ̀wọ̀ mọ̀ ọ̀rọ̀ yìí ó ti ń jọba dé kó jọba ah, dé àwẹ̀ tó ń gbọ́ nílì. Mm. Ah mo kiri lari mo máa tẹnu ó mú ọ̀kọ̀ọ̀kan pa ikú ẹ̀ àti wùmí. yẹ́nà tí mo sọ òye yín. mo gbádùn sà. kiri jíjẹ́ fún hmm. ọ. ọlọ́run ọlọ́run ọba tú àti gbogbo ọba tó àmì o àmì àmì. ẹ ṣeun ẹ ṣeun sà ẹ ṣeun sà ẹ ṣeun. ṣe rí mo láìka àwọn fáǹsì wa fún kinní kan wọ́n ń cooperate pẹ̀lú wa màmá kan bẹ wọ́n ní tí wọ́n bá fẹ́ fojú lóúnjẹ wọ́n níbi ẹ ti ń pariwo tí wọ́n kì í ṣèwádìí wọ́n ló pọ̀ lórí social media wọ́n làwọn akọ́kọ́ lọ gbọ́ gbogbo ẹ̀ tíbi tó ti ń ṣe pé tó ti ń búyàn tó ti ń pariwo wọ́n nígbà tán bá wa fẹ́ settle brain àwọn àwọn wa padà sọ́dọ̀ tiwa wọ́n làwọn mọ̀ pé tán máa gbọ́ lọ́dọ̀ tiwa ó máa ń mọ pọ̀lọ́ dání wọ́n á sọ fún ọmọ ní ọ̀la yín náà ìtẹ́ ní ká máa ṣe òun làwọn ṣe ṣó wa possible ẹ eh? eh? à ń kọjá lọ ní street kan àwọn ìbẹ̀ sá girigirigiri kí ló ṣẹlẹ̀ wọn náà ti ń lé àwọn ní o àwọn náà kàn họ ní gírì tẹ́ni ẹ bá sọ fún mi pé tẹ́ni ẹ bá sọ fún mi pé òun fi ṣeré ni o wọn à ń bọ̀ láti ibì kan akọ̀rọ̀ àwọn ètò sálọ girigiri àwọn náà kàn tẹ̀lé wọn akẹ̀dẹ́jọ́ akẹ̀jọ́ sálọ girigirigiri àwa ti sáré jìnnà ẹni ẹ wá lòun fi ṣeré ni <laughs> kí ni mo fẹ́ sọ olùyàwó look stupid ṣùgbọ́n tó bá kí ló ń lè yín wọ́n nìkan báyìí ni ẹ ká wò náà nǹkan kan ò lè yín àròkù máa jẹ yín ni tí wàhálà yìí bá dé ẹnìkan kò ní dá sí o ẹ ló ẹ ká àṣà sà. ẹ lọ ẹ ká sọ epo ètò. ẹ ṣeun sà ẹ ṣeun sà. mo kí mo kí mi mo pè lálọ́ láti Scotland. ok láti Scotland ok bẹ́ẹ̀ ni tí mo fún yín ní time tá a máa ṣe program tó ẹ ti ẹ fún mi sọ pé máa ẹ máa sẹ mẹsẹsì mi ni mo pé orí mẹsẹsì tí mo ní kí ṣojú mo rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láì. ẹ má bínú so yín tó ṣẹlẹ̀ ni pé ṣé eh, láti scholar between twelve and six àárín ìgbà tí àwọn program wa máa bọ́ sí nìyẹn. ok ok ṣe bẹ́ẹ̀ wà lórí ètò báyìí. orí orí rédíò lẹ́tí bá wa sọ̀rọ̀ orí ètò làwọn báyìí. ok ok ẹ kú ètò. yes sir ẹ ṣe gan sir ṣe gbọ́ tá à ń discuss sir baba. ẹ mo gbọ́ mo gbọ́ díje báàsì mo kí yín o. yẹ sá ọ nínú kí yín o. ẹ ṣe gan sá. ẹ ṣe sá o. ẹ kú ètò ọ̀rọ̀ wa fún iṣẹ́ o. àmì sá. ṣe rí nǹkan tí mi kọ́ rí sí ọ̀rọ̀ ẹ ni pé èmi tẹ̀ ní sign out nínú nínú kéèsì <laughs> because nǹkan tí mi ṣe nǹkan tí mi ṣe sign out pé ọkùnrin tí ó bá rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan láti gbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ayé pé ọkùnrin yẹn ò lè gbọ́n mọ́. kò lè gbọ́n mọ́. kò lè gbọ́n èmi ti rí ẹ̀kọ́ tèmi kọ́. ẹ ti kúrò ń because kò sí pọ́ìntì mọ́ a ti ríbi tí ọ̀rọ̀ ti dé a dẹ̀ ti ríbi tọ́rọ̀ ń lọ educated ṣẹ́rí ìgbà tí ọmọ yẹn ti ń ṣe rádaràda tó ń sọ pé kíní tó ọdún tún lè máa sọ pé kí bàbá ọkọ òun lọ ṣe DNA mm. DNA kó tó di pé òun lọ ṣe DNA ìgbà mo ti rí pé because ṣẹ́rí àwọn èèyàn tí wọn bá rí ìkọ̀kọ̀ sí ọ̀rọ̀ yìí because àti ilẹ̀ náà yẹn ti sọ pé ọmọ àlè ní ogún ẹ̀yìn Mohbad kan ló bí ọmọ yẹn ọ̀rọ̀ apam síbi mo kò mọ̀ pé tí àwọn èèyàn bá rí ìkọ̀kọ̀ rárá wọ̀ ní educated but ìyẹn àwọn èèyàn lè máa parọ́ wọ́n lè máa fi kú o but ẹ̀yìn ò bá rí nǹkan rárá but wọ́n ò pé kéèyàn tó lè dodge kéèyàn ṣe máa bá ètò lọ so ibi tí wọ́n ìgbà tí wọ́n rí pé ìdíwé tó máa tó ṣe mú ọ̀rọ̀ lọ mo ti wá rí pé òkòrò tiwa òkòrò tiwa wọ̀ pé ó dà pé tòótọ́ nìkan tí àwọn èèyàn. ó túmọ̀ sí pé ó túmọ̀ sí pé Wùmí fúnra ẹ̀ ló jẹ́ kẹsẹ̀ wàá máa rí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ of course òun ló jẹ́ kí òun ló jẹ́ kí irin náà ó lè ti jẹ́ kí gbogbo ọkùnrin máa pé kí ọkùnrin lè mọ ibi tí àwọn ibi tí àwọn lè dúró sí educate because nísìnyí nǹkan tẹ́lẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ yẹn èyí kò rò pé Wùmí nìkan ni o ó ti tú ó ti pa ó ti ó ti tú àwọn èèyàn kan àwọn èèyàn kan sọ̀rọ̀ ní o ọkùnrin ti di aláàbò ara sí ìwọ tí nǹkan bá nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin Mohbad àti Wùmí yẹn o because most of ọkùnrin náà ti já wọ́n ti lọ ṣe DNA ní abẹ́nú táwọn èèyàn dẹ̀ ti ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn. ìjà adé tó ti máa ṣẹlẹ̀ nínú ilé tiwọn náà báyìí ó ti ó ti kò ṣe ó ti ṣẹlẹ̀ gan seriously gan èmi tí mo bá sọ̀rọ̀ mo mọ̀ pé kò sọ mo ti rí àwọn èèyàn tó lọ ṣe dna lórí kéèsì Mohbad tó ti lọ ṣe lábẹ́nú hmm. ẹnikẹ́tẹ̀ tó tó lè tó lè ṣe lábẹ́nú yẹn ìkọ́ tó fi sọ pé mo ti rẹ́kọ̀ tèmi kọ́ ni pé mo ti rí ibi tí ọ̀rọ̀ ti dé lórí ó ti ó ti ó ti túbọ̀ sí pé ẹ̀kọ́ tẹ́ èèyàn rí kọ́ ni pé kí ọkùnrin má sùn para nípa àwọn obìnrin má sùn para. ẹnikẹ́ni àwọn ọkọkùnrin má sùn para o because obìnrin àwọn náà ní ọkùnrin. ẹnikẹ́ni tí ọkùnrin ò bá tètè mọ ibi tí ibi tí ibi orí ilé ìtòun wà ní ìsìn kó mọ̀ bóyá lé ìlòwò ṣètì ni o bóyá ọ̀hún owó tó bá lẹ́yìn pé ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ ló tó mọ̀ jẹ́ mọ̀ pé ikú ti wà ní ẹ̀yìn ẹ̀dígbẹ́tígbẹ́ ó dẹ̀ mọ̀. bẹ́ẹ̀ni ẹ̀dígẹ̀tẹ̀ so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ lórí gan o bọ̀dọ̀ mọ ohun mi yẹn ẹ̀bọ̀n ti pè é lóṣù mú bẹ́ẹ̀ bèrè fẹ́ǹsì kan ìgbẹ́ náà bọ́ọ̀lù àjọjọ́ ìlú pé tó bá yẹ pé wù mí tó bá yẹ pé wù kò bá gan ló nà mọ́ ẹ̀dígẹ̀tẹ̀ kọ́sọ̀ yóò ti ó ti rú mi lójú láìjọjọ́ yìí ṣèbí ṣèbí ṣèbí òun náà ló máa gbé ọmọ lọ ó jẹ́ pé ṣèbí òkè ní kárí kò bá gan ló nà mọ́ ṣèbí òun náà ló máa gbé ọmọ lọ tó bá wà ibi tí ẹni tó bá nà mọ́. ìyẹn wù ìyẹn wù mí àwọn olóògbé máa tọ́ wọn lọ ọjọ́ òkè ní tọ́ba ìfọ́n ṣe díẹ̀ nìyí tọ́ba ìfọ́n ṣe díẹ̀ nìyí wọ́n ní kó kọ́ ló lọ bọ́ ibi náà bẹ́ẹ̀ tó wọn lọ ṣùgbọ́n tó lọ bọ́ máa tó wọn òun nìkan ló mọ ibi tó máa gbọ́mọ lọ. ẹ bọ̀ tí kọ́tùmí kọ́tùmí wá rí pé ìkọ́tùmí bìlíkà òyìnbó lè ṣe lé lórí ni pé ni Mohbad kò yẹ kí ó yẹ kí lọ́yà ìkọ́tọ́ yẹ kí lọ́yà máa ṣẹlẹ̀ lórí nìyẹn kó má jẹ́ kí anything kó di owó ẹ̀. Eh, many things dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ ẹ ṣe ní mẹ́nìtì tó wọ̀ lọ́wọ́ yẹn nǹkan tí àwọn èèyàn máa fáìlì lórí nìyẹn bíkọ́ ìgbà tí ó bá ti ṣe ọmọ wọn kò bọ́sùn kò gba kò kò bọ́sùn kò gbé ọmọ iye ọmọ tí ò ṣe ọmọ Mohbad kó kó kó pe fún yàn kó tún kó tún kó tún kó ogún ẹ̀ kó bọ́sùn náà. ẹ ṣe wá rí brọ́dà mi. ìkó tó bí sọ pé ìkó tó bí sọ pé tó bí sọ pé òun tó tó wáyé ni pé ó kéde for example tó bá ṣe DNA ó ní kó ṣe lọ́nà mẹ́ta kó ṣe méjì Nàìjíríà kó ṣe kọ́lá mẹ́ta tó bá ṣe ìkó pé méjì tó bá ṣe méjì nàìjíríà ṣé ó túmọ̀ sí pé méjì tó bá ṣe ní nàìjíríà yẹn ẹ̀yìn èsì tó bá bá bọ̀ tó bá pé nẹ́gẹ́tìfù ọkọ̀ sí òní tó bí pé tó ẹ̀kọ́ tó tààrà sọ ni pé ti nàìjíríà ò lè ṣiṣẹ́ lásán tó bá lọ ṣe lamẹ́ríkà yẹn ṣé iye gbogbo lọ́rìjìnà. irọ́ ẹ tiẹ̀ wá mọ̀ pé inú ọ̀rọ̀ yín náà ni mo ti máa yọ ọ̀rọ̀ kan sìn ẹni Wùmí ló jẹ́ ẹni gbogbo ẹ̀ ẹlẹ́yìn náà fọwọ́ lẹ́rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ ń wo ibi tọ́rọ̀ yẹn máa já sí ẹni wù mí gangan ló ṣe wàá jẹ́ kí ẹ mọ̀ pẹ̀lú bó ṣe ń di kó ń sọ oríṣiríṣi tí ò jọra wọn mọ́ yẹn ẹnu ló wàá jẹ́ kí ẹ mọ̀ ẹ̀yẹ wàá máa gbọ́ sà ẹ mọ̀ pé bí abáwo bọ́rọ̀ yẹn ṣe ń lọ nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ òun ni màá sọ fún yín báyìí kò ń ṣe tinú tèmi àmọ́ àwọn èèyàn nǹkan tí wọ́n ń sọ òun ni mo máa sọ fún yín wọ́n ní túmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé nọ́mbà one èèyàn tó sọ fún yín pé Amẹ́ríkà ló máa jẹ́ nọ́mbà three ibi tí àti máa ṣe DNA ìyẹn gangan wọn ti rí wọn ti reply rẹ̀ gan lórí ìyẹn pé bóyá àwọn máa ṣe àbáwọn ò ní ṣe ó tún wá tún fi kún pé but kàn tiẹ̀ tó ṣe rárá o bàbá Mohbad gangan ti kọ́ lọ ṣe DNA ọ̀rọ̀ wa dàbí pé ń dà ń láàmú ẹ fẹ́ sáré kú nígbà tó bá yá yín ẹ ní béèrè lọ́wọ́ mi mọ́. ẹ̀mọ́gán tó ṣe ni pé ọwọ́ ẹ ní backup seriously ní abẹ́nu. etí gbogbo àwọn èèyàn ń sọ nìyẹn ìtàwọn èèyàn ń sọ nìyẹn. jẹ́rí nǹkan tó wà ṣẹlẹ̀ ni pé àwọn back up yẹn ló tẹ̀ pé kéèyàn máa lọ sí Òṣòdì láti Abẹ́òkúta for example ni o kó máa lọ sí Òṣòdì kó ẹ̀kí kí ó wá rí pé ibi tí òun lọ gọgọgọ yẹn kò mọ Òṣòdì tó lọ but àwọn tí ó lọ síbi àwọn tó lọ sóṣòdì àwọn yẹn mọ̀bí táwọn lọ àwọn gbogbo náà mọ̀bí táwọn lọ so so ní kúkúrú èdè ó ti mọ̀ pé number one Eh, ok another thing tiẹ̀ tún ni pé tó bá ti wá sọ fún pé ọ̀nà mẹ́ta làwọn ti ṣe máa ṣe o amẹ́ríkà dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìkan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ bóyá nǹkan bá tiẹ̀ wá padà sọ fún wọn tó bá tiẹ̀ gbà gan ó lè sọ fún pé amẹ́ríkà dẹ̀ nìkan jẹ́ káwọn ti bẹ̀rẹ̀. ẹ mọ ti ṣẹlẹ̀ pé iṣẹ́ amẹ́ríkà tó sọ yẹn ó ti mọ̀ pé tó bá fi lè escape finally ntáwọn yẹn sọ nìyẹn nǹkan táwọn yẹn sọ. olùfẹ́nálì yẹn kò dẹ̀ bọ́ sí kò dé lóyìnbó lóyìnbó nínú ọ̀wá yìí tó bá fi lè sọ pé nǹkan kan ṣòun nàìjíríà kó o padà sí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹni ìlú tó bá lọ pọ̀ ní aláwẹ̀ ẹ̀sọ́ àdìpọ̀ tó wà lọ́mọ ẹgẹrẹ lọ́wọ́ òun náà máa support. tó ìdí ni ètò jẹ́ pé ọ̀rọ̀ yẹn ta kókó díẹ̀ o but àwọn tó dẹ̀ sọ pé a. ẹni tí wọ́n ti lára kọ́ ọmọ alóyún ẹ̀ tí bàbá ọkọ ẹ ti wà láyé tó wá sọ kí bàbá ọkọ lọ ṣe DNA kó tó kó lọ ṣe DNA ọmọ mm. ẹni gbọ́dọ̀ yẹn ó look sound. <laughs> mo rí pé pé ẹ sọ pé ibẹ̀ ohun gẹ́gẹ́ lọ́tí àwọn àjẹkẹ́ sọ̀rọ̀ nígbà kó kì dàbí pé ibi tọ́rọ̀ lọ yìí ah, ẹ ti wá èmi ti èmi ti èmi ti èmi ti yàtọ̀ kó nínú programu yẹn mo kàn mọ́ àwọn programu yìí torí ti yàtọ̀ torí ọlọ́run bí programu torí ìbàdàn ti yẹ̀wò ẹ̀mọ́. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ ti sọ̀rọ̀ yìí kó má kó má bìlì pé bóyá wa dáhùn wo programu yìí dáhùn wo dáhùn dáhùn gbọ́jọ yẹn kó má bìlì kà á fún ẹ̀rọ tó ti kú náà lẹ́yìn tí kú báyìí kú náà. àbí àìmọye. ọwọ́ ìlú àbọ̀ tí kò tí ìkọ́ tí gbogbo wa wọ́n kí mo mo bíyàfọ̀ mo bíyàfọ̀ bẹ̀ kí kí yẹ ṣe lò àti bùbá yìí bíyàfọ̀ pé mi mo kí gbogbo àwọn obìnrin tó já sọ́rọ̀ yìí because mi jẹ́ mọ̀ gidi ṣì wà àwọn pọ̀ ah, wọ́n pọ̀ wọ́n pọ̀ gan. orí program orí program orí program yìí ni mo ti mọ̀ because mi expect pé obìnrin náà lè máa ó lè máa dá sí pé kó lọ ṣe díẹ̀ ni. ọ̀pọ̀ ọ̀pọ̀ ifun ẹ wò sá ọjọ́ kan ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ a rí obìnrin kan tó tako dna yẹn pé kí ló dé kán má ní kó ṣe ẹnìkan sọ pé à wáyé tí wọ́n béèrè dna ọ̀yẹ́ kan fi sílẹ̀ ni àwọn obìnrin ẹgbẹ́ náà ló kẹnu bò pé oníranù ni ó sọ̀pọ́ọ̀tì pé kán má ṣe dna oníranù obìnrin ló máa ní kán má ṣe wọ́n wá ní wọ́n ní bóyá irú kankan náà jọ ni wọ́n ní táwọn èèyàn sọ́njọ́ yẹn. ẹni ò bẹ ẹ wọrú wọn ní nìkan gbé machine tó lọ sí mọ́sálásí kan àtìyàwó máàmù àti gbogbo anáfọ́sá ló ló túká tó gbé machine dna lọ́tọ́ ní ẹ bá tún ọ bá tún. èmi gọ́dẹ̀sì èmi gọ́dẹ̀sì fúlẹ̀ láyé mi tí bá ní owó mo sì máa ra wá sí yẹn lọ mo dẹ̀ mo máa ṣe lọ́fẹ̀ẹ́. ẹ má gbé lọ mọ́sálásí o. Ah, ẹ ṣá ọlọ́sùn ẹni ìwé mo lè gbé lọ ìjọba ìjọba káàtì ẹ̀ mọ́ mọ́ àlè káàmọ́ ẹ jẹ́rí káàmọ́ káàmọ́ káàmọ́ the first ẹ̀yìn ọmọ àlè káàdì ọmọ káàdì ọmọ etí òṣọmọ àlè. ah ṣe rí ilé ayé yìí ah, ọjọ́ tí irú DNA yẹn tọrọ DNA yẹn bá fi lè rí bẹ́ẹ̀ yẹn ẹni tínú rẹ ti ń dò bọ̀ láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ ìbànújẹ́ ní fún parí ayé ẹ̀ o. ẹni tó bá parí alẹ́ àná ẹni ṣe ṣé bàbá bá dọ́rùn mọ́ ni kó wá parí alẹ́ àná ìdílé ayé. <laughs> lóòótọ́ tó ní ṣé wọ́n parí ayé ẹ̀ kó tètè parí ilé ayé ẹ̀ ní ẹni ṣe ọjọ́ ló pé ah ẹ̀mọ́ kéèkọ́ burúkú nìyẹn ah ọ̀gá o. ẹwọ́dún ti ẹwọ́dún ti ẹwọ́dún ti Oríyọmí Àmúsàdì yẹ ẹwọ́ bọ̀bọ̀ tó bí ọmọ mẹ́rin yẹ so débi kádùnkọ ìkádùn bọ̀bọ̀ yóò tètè dídẹ́ ní sí kó máa tọ́ ọmọ yẹ kó wá tọ́ ọmọ yẹ tó dé yunifásitì kó wá pé dítà ló wáṣẹ mọ̀ ṣé ilé iye wà wọ́n sí. yẹn kùnà ọ̀pọ̀ nísì nísì nísì àwọn ọmọ dàgbà o bọ̀ sí náà ó tètè mọ̀ ju pé káwọn ọmọ wà ní yunifásitì kó ṣetán kó ti fẹ́ rí kó wáṣẹ lọ ìyẹn ló sì jù. Hmm, hmm ẹ ṣe gan ni sà ẹ ṣe gan ni sà díje babjẹ ọ̀rọ̀ yìí ta kókó. ẹ wo hmm, tá a bá fi àyè gba àwọn kọ́ńtọ́mọ̀ wa yìí ọ̀rọ̀ yìí ta kókó wọn ní yá lọ. sẹ́rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣe sọ pé ọ̀rọ̀ Elégùṣì kó má jẹ́ kó distract wa for now hmm, hmm. torí n táwọn wa kọ́ nìyẹn màá rọ àwọn listeners wa màá débẹ̀ wọn wípé kọjọ fún wa ní time pending the time táwọn náà máa fi ṣe investigation but in time fight fún kọ́ nìyẹn in ta fẹ́ mọ̀ gangan ni wípé ta ló pa Mohbad báwo ni ikú Mohbad ṣe wáyé kí ni tó ṣẹlẹ̀ n tá a fẹ́ gbọ́ nìyẹn pé ẹ ẹ DNA or no DNA for now a máa bẹ̀ wọ́n wípé ẹ wọ́n fẹ́ fìyẹn distract wa ni. hello. hello. hello ẹ kà sọ. ẹ kà sọ ah first time mo ṣe bọ́ sórí rédíò yìí. ẹ mà má ṣe mọ́ mi wà ẹ mà má ṣe mo pàtẹ́wọ́ fún yín mo gbé fún yín. inú mi máa dùn gan o pé mo gẹ̀ẹ́tì yín at last. ẹ ṣe mọ́ mi wà. èké mo ní kí n dàpọ̀ kí ni. ẹ kọ́ fẹ́ kí wa ni ẹ ṣe mọ́ mi wà. olórí rẹ̀ láti London lẹ́dẹ̀ẹ́kú iṣẹ́ takuntakun o. ẹ ṣe mọ́ ẹ ẹ ṣe gan yes ma wọn ah, làwọn kọ nìkan tẹ kọ kí wa. kọ́ba kọ́ba máa kí kíngì. ẹ wo ọpẹ́ ni fún gbogbo àwọn tí wọ́n pè wá a dúpẹ́ lọ́wọ́ wọn because wọ́n really follow wa. Hmm, ẹ ṣẹlẹ̀ rí gẹ́gẹ́ bí mo ṣe ti sọ ọlọ́pọ̀lọ́ èèyàn làwọn tá à ń bá ta. ẹ wo ọpọlọ la fi yanjú tó wà nílẹ̀ yìí. tó wà nílẹ̀ yìí eléyìí ò gba gidigidi. tẹ bá ti gbọ́ ariwo social media tán pariwo pariwo. ẹ wo ẹ fi ẹ wo. ẹ wo tẹ bá fẹ́ wò mbẹ. tẹ bá fẹ́ wò mbẹ. ẹ wá padà wá káwá tí kájọ ṣí àwọn sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀. because èmi rí i pé distraction ló jẹ́ lọ́dọ̀ tiwa àwọn ò lè sọ pé òótọ́ ni àlè lè sọ pé rọ́ àmọ́ yẹn kọ́ ni tó wà nílẹ̀ lọ́dọ̀ tiwa justice là wà mm. ẹ baba liam nkankan yẹn ẹ sì jẹ́ ká gbé sẹ́gbẹ̀ kan náà. wọ́n ní wọ́n ní obìnrin obìnrin ló mọ. ẹni tó bímọ fún. ẹni tó ń bímọ fún ẹ ló kà sán o. ẹ wà ká sán o ṣàlàfíà ni. tó bàbá mi ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú ètò ẹ kú ìgbìyànjú. yes sir. gbogbo gbogbo ìgbìyànjú yàn ní já sásán. àmín o àmín ẹ ṣé sà. a máa rí a máa rí àdájú lórí ọ̀rọ̀ bá a ẹ ṣé sà ẹ mọ̀ pé ibi tí ìṣubú yẹn ti bẹ̀ sí ń dé bá wọn ṣèbí Wùmí ti kó kúrò lé ó ti lọ gbà lé mi hmm. ó ti lé ìyá Mohbad kúrò wọn níjọ máa gbé lọ títí ṣèbí ìyá Mohbad àwa dá jókòó àrònú ara ẹ̀ hmm. tẹ́lẹ̀ tó réyàn bá ronú ni ò mọ ohun tó ń ṣe ṣùgbọ́n sìn tó bá dá dúró wọ́n ní téèyàn bá dá wàhálà sílẹ̀ tó bá kùn nìkan á mọ ibi tó ti máa gbẹ́rù ẹ̀ ń lọ́rọ̀ ìyá Mohbad kan filẹ̀ Wùmí àṣẹ rọ̀rọ̀ díẹ̀ ni wọn ò lè jẹ́ kán má sọ wọ́n ṣe wọn ò ṣe bọ́rọ̀ tẹ sọ ikú tó pa Mohbad la fẹ́ mọ̀ ẹni tó hmm. pa. àfẹ́ mọ ẹni tó lọ mọ gan bí o tiẹ̀ ṣe Mohbad ló ní ìlú. mo tiẹ̀ sí ọ̀rọ̀ tí jẹ́ pé nǹkan tí ó fa ọ̀rọ̀ tiẹ̀ ni òun ló gún ohun tí Mohbad fi sílẹ̀ òun làwọn èèyàn ṣe sọ pé kán ṣe DNA kí gbogbo ogún yẹn má lọ sọ́wọ́ Wùmí ṣùgbọ́n sì tí Wùmí wọ́n bá ń mú èèyàn tó pa Mohbad èèyàn á ṣẹ̀wá bring ọ̀rọ̀ DNA jáde. Mm-hmm. ṣètì ọ̀rọ̀ sàn bẹ́ẹ̀ yẹn tá a bá ń mú èèyàn tó pa Mohbad àwa fẹ́ ṣe DNA a fẹ́ ṣe DNA it's a different case entirely ẹ má jẹ́ ká yọ tán bá ń sọ ẹ jẹ́ kan máa sọ torí opinion wọn ni. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kan sọ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí DNA òun bàbá Fálànà tó ń dẹ̀ sọ pé lọ́ọ̀yà yìí màá kàn bẹ̀ Mr. Falana pé kó jọ ṣe rí orúkọ tó ti build for many years kí èèyàn kan péré tí ò tó lọ́jọ́ orí tí ò dẹ̀ ní build irú orúkọ yẹn tẹ́nìyàn fi kú kí bàbá yẹn má borúkọ yẹn jẹ́ ṣe pé torí pé ó jẹ́ lọ́ọ̀yà àwọn èèyàn respect ẹ̀ ó dẹ̀ jẹ́ people's lawyer tó jẹ́ pé àwọn èèyàn bílẹ̀ pé ó ń jà fún right for anybody ṣùgbọ́n ohun kékeré nígbà míì wà ó máa kù díẹ̀ kéèyàn débi ògo ẹ̀ ṣẹ̀pẹ̀ ẹlòmíì máa ń dá ẹlòmíì máa dá ẹ̀ṣẹ̀ tí ìjọba ọ̀run bá wà ní ó máa dá ẹ̀ṣẹ̀ tó máa kù ọ̀la kó dé ìjọba ọ̀run ó máa dẹ́ṣẹ̀ yẹn tí ò lè fi débẹ̀ tábà gbà pọ̀ ìjọba ọ̀run wa. kí baba Fálànà kó má ṣeun kó má lọ gba ẹjọ́ tó máa ba ògo ẹ̀ jẹ́ tó ti torí ó lọ́mọ sílẹ̀ torí àwọn èèyàn wọn ń gbà ń gbàgbé nǹkan o ẹ̀dá muslim nigerians à ń gbàgbé nǹkan torí a máa ń rán oró kí baba Falana kó jókòó kó ronú tó bá jẹ́ pé òun ni lọ́ọ̀yà Wùmí bọ́n ṣe sọ it's not too late for for him to withdraw the case pé òun ò ṣe kó lọ wá lọ́ọ̀yà mi kó dúró kó má tẹ̀ dá sọ̀rọ̀ Mohbad ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀yà mi àdìdì wọn dá sọ̀rọ̀ Mohbad hmm. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ náà ibi tó ń bá dé torí tán bá dá ẹjọ́ yìí ìlú máa dàrú àwọn èèyàn fi oró sínú wọn sọ̀rọ̀ ni hmm. ọ̀pọ̀lọpọ̀ Nigerian citizens wọ́n fi oró sínú wọ́n sọ̀rọ̀ tán bá da ẹjọ́ yẹn gọ́ọ̀mẹ̀ntì dáadáa kò dáadáa the best best fún gọ́ọ̀mẹ̀ntì kan dáadáa because tán bá da ẹjọ́ yẹn dáadáa ohun tó máa ṣẹlẹ̀ àjò ń tarí ọ̀pọ̀ tó máa kú ó máa ju nǹkan tá à ń sọ ní mm. nàìjíríà ẹ kàn rí pé àwọn youth yẹn ẹ máa gbọ́ pé wọ́n ń para wọn ta ló pa wọn mọ́ hmm. because ní ikú bọ̀bọ́ yìí ó ń dun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ikú yẹn ń dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé ká bá rò pé báwo lọ́mọ ṣe kú àtijọ́ twenty seven ìmọ́lẹ̀ lórúkọ ọmọ yẹn ó máa tan ìmọ́lẹ̀ sí gbogbo ohun tó jẹ́ òkùnkùn ikú ẹ̀ hmm. ìmọ́lẹ̀ yẹn dẹ̀ ti tàn kiri nínú ikú yẹn mo dẹ̀ dúpẹ́ fọlọ́ ibi tí wàhálà ti ẹ̀dẹ́lẹ̀ ni mo dúpẹ́ fún Ọlọ́run ibi tó ń dé ó máa níyànjú ṣùgbọ́n ẹ̀yin tẹ́ rí bàbá Mohbad bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá sọ̀rọ̀ kó fara ẹ̀ pamọ́ hmm. kó fara pamọ́ ẹ sọ fún pé kò fara pamọ́ tó bá lára ilé gan tó jẹ́ bí ẹ̀ tó fẹ́ rí kó kó fún wọn láàyè tiẹ̀ tó bá possible kó má da ẹni bọ̀tọ̀ lóhùn kó kàn wá láàyè tiẹ̀ yàtọ̀ sẹ́yìn tẹ ní contact tó dẹ̀ ti mọ̀ yín pé tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní làákàyè àmọ́ tó dáa lẹ fẹ́ gbà. Hmm. ẹ ṣeun sá ẹ ṣeun ẹ ṣeun sá olúwa. tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ kí ká máa ṣàlàyé fún yín pé bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí abala kejì òun láti máa pàdé díje bàbá ṣe bàbá ó tiẹ̀ pé wọ́n ti àwọn èèyàn wọ́n àìjà kọ̀rọ̀ mọ́ ilé nu <laughs> àmọ́ gbogbo ẹ̀rọ kò ní bàa dáná. ẹ gbogbo nǹkan tá a tiẹ̀ fẹ́ sọ gangan àti ṣàlàyé fún wọn àdètí jẹ́ mọ̀ pé ibi táwa face òun la ṣe face o justice for hmm. Mohbad ta ló pa Mohbad gbogbo iye ariwo tó ń lọ lọ́tún lọ́sì kò sí kó má ṣẹlẹ̀ àmọ́ kò lè distract attention àwa tó wà nílẹ̀ because àwa gan ti mọ́kàn tiwa náà lé bẹ́ẹ̀ni àti sí ọkàn wa lé wípé justice for Mohbad yẹn hmm. òun là ń wá bẹ́ẹ̀ni àfẹ́ ní other distraction. ẹ já padà sí àpàdà ní abala kejì tó wa very soon gbogbo yìí tẹ̀ wá lórí rédíò lágbára Ọlọ́run tó bá fi máa tó bíi thirty minutes a tún máa padà sí orí ètò ní abala kejì ọ̀rọ̀ ilé tí a gbé wá ibo la wá padà ń lọ ní abala kejì òun náà ni ọ̀rọ̀ nọ́ọ̀sì ọ̀rọ̀ tí nọ́ọ̀sì sọ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wọn kó tó dìgbà yẹn náà a máa jẹ́ kẹ́ ẹ mọ ibi tó dé dúró ṣé wọ́n tún ti rí arrest prime boy àbí spending à ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ làwa náà ń gbọ́ ṣé lè ń pa àwọn kì í tẹ̀lé nǹkan tá a bá gbọ́ ju pé bá a ṣe gbọ́ àwa máa ṣiṣẹ́ tó títí tá a fi máa rí i pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ẹ jẹ́ kí n fún yín lápẹ̀rẹ̀ kan lásìkò ìgbà kan tí wọ́n ní Wùmí ti sá lọ sí Canada o wọ́n ti mú ní bọ́dà o àwa la sọ fún yín pé kò pọ́síbù wùmí ò lè sá lọ sẹ́ni wù ẹ̀ ìgbà tẹ́ padà ṣèwádìí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé rúmọ̀ orí afẹ́fẹ́ lásán ni ẹ gbà wá o wùmí ti lọ Canada o báwọn yẹn ṣe pariwo kiri gbà yẹn ni a dẹ̀ sọ fún yín a jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kákàrọ̀ ọ̀rọ̀ yẹn lásán kò pọ́síbù ẹ rí i pé ìgbà tẹ́ ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ ẹ rí i pé wùmí ò sá lọ sẹ́ni wù ẹ̀ so ariwo social media ẹ jẹ́ ká máa fi ká máa ṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá gbọ́ ẹ ṣe gan ni tẹ̀ ń gbọ́ díje bàbá ìdàgbé. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ wa lórí áàpù wa gbogbo àwọn tí wọ́n dẹ̀ máa wò wá lórí youtube àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ àwo a sọ pé à ń lọ finally báyìí hmm. ẹ for now ká náà lọ ká lọ bo ká lọ bomi sọ fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ti sọ fún yín ẹ a ní pẹ́ padà Bala Babájídé hmm. lórúkọ mi tí gbogbo yín mọ̀ sí DJ Babájídé ó dìgbà kan náà tó ẹ ṣe gan ni lè wá á pàdé lágbára ọlọ́run ní abala kejì. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ìròyìn lẹ́kùn QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. ó ń bẹ̀. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣẹlẹ̀. QHTV, Accra and beyond. Thank you.